èjìrí ọ̀kí e mo rí báyìí lọ́dọ̀ àjùní lọ mọ wá fẹ́rẹ̀ lé mo fẹ́rẹ̀ lé ìlú bí sàtẹ̀tẹ̀ ọmọ tápá ọmọ ògúnnú ọmọ jẹ́ ńlẹ́rìn kò ní mo ń pè lọ́wọ́lọ́wọ́ olúbísí àtẹ̀tẹ̀ ọmọ tápá ọmọ náà kó nílòdò nílé àsìkò ńláńlá pẹ̀já nínú omi ẹ̀gùn sísí bàtà níbi tí kìnní àti kìnní gbé sẹ́rẹ́. ẹ ẹ̀ sì pé kọ́ máa jẹgbádùn ara wọn lọ ẹbí ilé kan bẹ́ẹ̀ nílé rà ilé kan bẹ́ẹ̀ nílé rà kíra o ilé tàbájí ká máa gbára wa lómi ni òkun tẹ̀tẹ̀ ọmọ tapa ọmọ náà kó eré ẹ̀tàpá ni mo lè ṣe àwọ̀ ẹ̀tàpá ni mo lè gbà o tó bá dọjọ́ òkú tápá mi ò ní sí nílé o torí wọn ni ká fọ́rọ̀ yín lọ káwọ́ tútù òwú wa òtútù òwú rẹ̀ dọ̀pọ̀ ẹ mọ̀ páfàròyìn lọ rẹ̀ dọ̀ òun wọn gógó tọ́ ẹ bára fáròyìn tọ́ ẹ rọ́tùtù òwú ọ̀kẹ́ni tí ò bá wà gbẹ́lẹ̀ lógi ìdò ká tó ti tápọ̀ ẹ̀ lé ń pe ó tún kẹ́ni tí ò bá wà gbẹ́ pàdé fún ọjọ́ méje òkun ọ̀tẹ̀ tí ọmọ tapa ọmọ náà kó èjìrí ọjọ́ tí mo gbọ́ pẹ́lẹ́ ìtapa ẹ̀hún jóná o ẹ̀dúnjọ́ ìbímọ sáré mọ́fẹ́ ẹ̀ ọ̀yà lọ ebi nítorí àsọkọ́ torí ẹ̀wù ebi nítorí ìsàsùn ẹja ni ọmọ ọjọ́ ìlera èkó ni mò ń pè lọ́wọ́lọ́wọ́ ilé ọmọ oyè ọkà ọjọ́ kìíní ẹjọ́ ní jẹ́ ọmọ olóore o ọjọ́ tí wọ́n fẹ́ jọba ìlú àgàn èmi ń bẹ níbẹ̀ lọ́jọ́ òun tó òótọ́ wọn ètí ìdàgbà wọn ẹbí mi ṣùgbọ́n wọ́n ti bí àwọn àbúrò mi èso débẹ̀ kìnìjó kìnìjó ó ní ìyá mo dé mo fẹ́ jọba ìlú àgàn ìyá lọ tó bá ìlú àgàn jẹ tó bá fẹ́ jọba ìlú àgàn wàá mọ́pá lọ́wọ́ ọ̀tún wàá sí ìmọ̀kàn lọ́wọ́ sí ọ̀wọ́ fẹ́nu gbé sírí ọkà lẹ́ẹ̀kọ́ ṣe wọ lami ìsojú omi èso ṣe bẹ́ẹ̀ ó bọ́dọ̀ lọ́ni ìgbà tó wá dán lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ kẹ̀nẹ̀gbá débẹ̀ ó ní ìyá mo dé mo fẹ́ jọba ìlú àgàn ìyá lọ tó ìlú àgàn jẹ jọba ìlú àgàn wà á mọ́pá lọ́wọ́ ọ̀tún wà á sì mọ̀kọ́ lọ́wọ́ òsì wọ́n wàá fẹnu gbé tìrì ọ̀kálẹ̀ ẹ̀kọ́ ṣe wà lámì sójú omi ni kẹnẹgbẹ́ náà bọ́dọ̀ lọ ní gbogbo ẹranko márùndínlógún tó débẹ̀ lọ́jọ́ òun wọ́n ṣẹbẹ̀ wọ́n bọ́dọ̀ lọ ní òní òní ní ìyá mọ́dé ìyá mọ́dé. mọ̀kọ́ lọ́wọ́ òsì ó wá fẹ́nu gbèsè rí ọ̀kálẹ̀ kó o ṣe wà lámì sójú omi ni lọ́ní bá lọ lọ́ní dé o lọ́ní bá dọ̀ọ̀bá nínú gbogbo ẹranko lọ́ní bá ní ṣé ìmọ̀ pátó bóògùn kan kì í hun kún láyé tó bá àwòdì kan kì í hun àwòdì oníṣẹ́ ọmọ pẹ́nu omi ní ṣẹlẹ̀ bàbá láì bàbá òun ni lọ́ní bá dọ̀ọ̀bá nínú gbogbo ẹranko sì bá rọ́bà àrọ́bà ni bàbá ẹ̀tẹ̀ ọ́ mi lójú o wọ́n wá ní mọ́sàpọ̀ tẹ̀ mọ́ mo ní torí kíni wọ́n ní ṣé mo mọ̀ pé nítorí àbíyè ṣé nítorí àbíyè ọmọ ni èjìrí àkín mórí bá lọ́dọ̀ bàbá táwọn dáadáa ọmọ olóore ọ̀tẹ̀ tí ọmọ tápá ọmọ ògùnnù ni mo ń kí i sóye ẹ̀dọ́jà ẹbí èjì rẹ̀ mo ti rí bá bàbá tẹ̀yìn dáadáa gbogbo ẹ̀yin ọmọ olóore pátá lẹ́yà lẹ́ra lẹ̀ ní ọkùn láyé ẹ ò sì ní ìrẹ̀lẹ̀ ẹ ò máa ga sí ni ẹ ò wá ní ìrodò ẹ ò máa mú mi ọ̀rọ̀ gbogbo tí ń pa yín lẹ́rìn Elédùmarè yín lẹ́kún ìwọ́n bá tọpẹ́ lọ ìwọ́n bá odò ọyá òjìnà ìwọ́n bá tọpẹ́ lọ tápàtápà bá